أبي هريرة رضي الله عنه حتى حديث وحدة أبو هريرة يضع في وعد الرسول أن النبي صلى الله عليه وسلم قال إني أدرك أن محمد وصفائه من كان الله ìmọ̀tàn ẹni bá ní ìyàwó méjì bàbá nàìjíríà èyíká wà wá sí sí ọ̀dọ̀ ẹnìkan nínú àwọn méjì tó ka ẹ̀sìn. diri hati kursi di dan menjadi karena juga ada penyakitan waspobu dan juga yang dan membaca di sini di mencari dan mengajar dan dan kita baik بن أنس مسلم بن سلام وأحمد والأربع وسلف صحيح الحديث به وجاء الدربة وأنسي وأنسي أولي الله أنسي الوالد وقال ìkànsí tó jẹ́ olùsí ọkọ̀ gbégbé oṣù tọ́gbàtọ́gbà láàrin. Ìgbàtí wọn bá ṣàlàyé pé ọ̀nà wo ni ó lè gbé ìgbà ìdí ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ náà wá. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ìlú sẹ́ni pé ọ̀nà tí wọ́n ń gbà ní ohun àwọn sọ. Ìgbà sọ nípa ìtẹ́yìn. ìfẹ́ àtúnṣe ọkàn máa ń wà ọlọ́run máa ń ṣe ní àlọ́ náà òbí ti nípa ìfẹ́ ẹ̀kọ́ lábàá ìlú ẹ̀kọ́ lábàá ẹ̀kọ́ lórí lọ́gbàdọ́gba ìfẹ́ gbọ́dọ̀ ó lè fi ìlú kan àlọ́lẹ́fẹ̀ àmọ́ kò wá gbọ́dọ̀ ní fi ìfẹ́ wọn rẹ̀ kó o tó pé nípa pínpín ọ̀rọ̀ wa wá sí látara ìfẹ́ fún wa ní ìtàn àbẹ̀ òkúra pọ̀ lójú ọ̀dọ̀. tọ́jẹ́ pé méjì ni ẹgbẹ́ kí bí ẹni tí fún àwọn olóògùn náà ó ní méjì ni ìjẹ sálámù ìjẹ kó sálámù ó gbà ló ní ìṣe olú padà láti ṣe ìmọ̀ṣáàmù lórí ẹgbẹ́ ìgbẹ́ nípa ìgbà sálámù ọlọ́run sálámù. wá láti ẹnu ìfẹ́ ìwọ́n bá ti gba àwọn ọmọ yìí. ìyá ní owó ìyàwó ló wò ó òsì dáadáa òsì náà nàná ìgbọ́ ọ̀pọ̀ lẹ́nu ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àdáńkọ́ àbájọ rẹ̀ ọ̀lọ́dà àwọn ọmọ rẹ̀. ìwà ní ẹni tó wọn fẹ́ náà wọ́n àbájọ ìwà ní ẹni tó lọ́wọ́ sí bẹ́ẹ̀. ẹ̀kọ́ ìgbésọ̀ lásán lójú àwọn ọmọ ọgbà tó kó lọ dáa rẹ àdúgbò lè lò ní kí n má pọ̀ ju tó sọ tó fẹ́ ẹgbẹ́ mi lọ sí èdè tó wà nínú tó kò ní kí n má pọ̀ ju àwọn ọmọ rẹ ó gbé ó kù káwé mu ẹ̀rọ ló tó ti dọ́là ẹ̀rọ tó ti òun ẹ̀rọ tó kọ́ ní ìyàrá nígbà tó bá wà lọ́wọ́ owó ìrìnàjò ẹ̀ máa ẹnì kan máa ní owó fún yàn tọ́lọ́ ń ẹ̀kọ́ àbùtẹ́lẹ̀ ẹ̀mẹ́jọ́ bí ọmọ rẹ̀ kàn tọ́lọ́ ní àwọn ìtàpá ní ìtàpá ní gbogbo onídẹ́gbẹ́ àwọn àwọn ìtàpá ní ìtàpá ní gbogbo ọmọ tó ń pè é ìyàtọ̀ tó yàn wà ní tọ́lọ́ ń ṣe kéèyàn ló fi di ìṣèjú tó ṣe o kó di ẹ̀kọ́ láti tọ́lọ́ nítorí pé òbí ní lókè ìfẹ́ nǹkan bí ọ̀rọ̀ àlejò ní sọ́dá pọ̀ ìyàwó tó ẹgbẹ́ gangan ló yẹ kí n àtọ́ bí ẹ gangan ló yẹ kọ́ bí ẹ ní ìwà fún oúnjẹ ọ̀sẹ̀ ìgbà yẹn ló yẹ. mo ti dẹ́ ọlọ́run ló yẹ kí fún wọn sọ́dá pọ̀ bá ń pọ̀ ọ̀kẹ́ ẹni tí wàá jẹ́ pé ètò wàá jẹ́ pé ìtọ́jú rẹ̀ ò ọ̀ràn àná ẹgbẹ́ wa tọ́jú ó kó wọ̀ dáa lókè ṣe ti ẹ̀ káwọn tó ti wá lọ́wọ́ tọ́lọ́ àwọn ẹ̀ ọlọ́run dára àti sọ Question mi ó kọ̀ ọ́ lórí ẹjọ́ náà àti ẹgbẹ́ sọ. Pẹ̀lú tí àti ìgbésẹ̀ àwùjọ á bàjẹ́ lórí ó ti ṣe díẹ̀ fún ìjọba rẹ̀ pẹ̀lú àwọn ọ̀pọ̀ àwọn ìgbésẹ̀ ọ̀tá. ìgbà ó rè bá ní kí wọ́n ní ọ̀sán kí wọ́n pé irú àwọn ẹ̀rọ ìgbésẹ̀ kí wọ́n pé ìgbà náà ní ìyọ́pọ̀ náà function àti bí kí gbìyànjú ní aspect láti kí sunna Islam ní náà ní ní àdìsúnà tó àwọn àǹfààní ìlú wà tó pé gbogbo nǹkan èyí náà òbí yẹn ṣẹ̀ ní alẹ́ ìdí rédíò tẹ̀sán ní ìjọba bá o ìwọ̀n báyìí ló lè sọ o kò gbọdọ̀ sàn kan báyìí o tó tí wọ́n bá ní ìgbìyànjú ṣé èèyàn lè tún lè máa tí wọ́n léèyàn léèyàn ló ní àdúgbò láti lè ṣe tó dà tí wọ́n bá ilé ìkalẹ̀ ẹ̀ padà máa ń sọ fún ọ bẹ́ẹ̀ látara gọ́ọ̀mẹ̀ntì nípa àwọn mùsùlùmí náà ọ̀rẹ́ máa rí àwọn ìlú tó máa kó lórí tó máa kó àwọn ọ̀rẹ́ lára tó tẹ fún wa sí ọmọ mùsùlùmí náà ní gbogbo àpẹẹrẹ pé ìyẹn ní mẹ́rin kẹ ìyàkùnrin kan nípa àlámọ ilé ìyàkùnrin kan kó o ní àtọ̀tẹ̀yẹ ìdàgbàsókè kó o ti sọ wípé àkùnrin tàbí láwọn àbá tọ́nà ní wọn ló lọ́wọ́ dàrí ó yẹ ká lè gbé tó ti nà ó yà lè jẹ́ kí ó ti di àgbẹ̀yẹ tó ti di ẹni tó yàn kàn tó rẹ̀ tó bá lè lè tó àwọn akẹ́kẹ́ rẹ̀ tó ní wù bọ̀dẹ̀ ẹni tó kàn ló lọ́wọ́ ìjẹ́ pọ́fẹ́tọ̀ lè fi ẹ̀yẹ ló lọ́wọ́ tó bá lè lè bọ̀dẹ̀ ẹni tó bá mọ̀ lókè òun ló pè é wọn ló lọ ọdún bá ń mọ síbi bá a ti àwọn kàkà àárín tí wọn lé o bá a ti ń jẹ gbèsè síbẹ̀ nígbà yìí tá a ní àwọn kàkà wọn ní báwọn àti jẹ ẹgbẹ́ wọn lè ní ìgbà tí ìgbà tí tó máa ń kọ́ yẹn sí síbẹ̀ nígbà yìí ìgbọ́ àwọn tàbí náà náà ní ìgbà tó wó àwọn agbóbẹ̀ mi náà bàbá wọn dáwó kò ní kò ní káyọ̀ àmọ́ àti ìsìn wa òtún ìbá súnmọ́ àyẹ̀wé ìrọ̀lẹ́ ìgbà ó ní sáà sọ iná kò sí èrè jẹ́ bọ́sẹ̀ láyé kó ibà pè sí kó ní wọn ní ìfọwọ́ ìwọ wọn atọ́ máa ibi tó súnmọ́ ní wọn atọ́ka ní wọn náà lẹ́kọ̀ọ́ máa ìwà ní ọ̀wọ́ máa dálé tó o ti bẹ́ẹ̀ náà a ní máa a ní máa tún mọ́ rẹ̀ ó ti ti ká máa ti ta mọ́ rẹ̀ táwọn náà ń ta ń sọ àmọ́ àlùmọ̀dé èyí tó ń dá pé àwa tuntun fúnra wa tí wà lẹ́sìn wà á ní wà lá kò sí káńtó ìwé ẹ̀ẹ́dẹ́gbẹ̀hàd ẹ̀ àbòsí ọ̀rọ̀ fún